iná ní sọ̀hí buhari ìmáàmù wa ìmáàmù buhari ní kọ́ ní pẹ̀lú nípa àwọn ìgbádà wa wà nípa àfíyà nípa ìgbà nípa ìrún nípa zàkà nípa ramadan ní ẹ̀kọ́ tẹ́gbà ń kọ́ wa náà nípa àwọn hajj àti àwọn ìkẹ́ àbúrà hajj àkàlàìfọ́n kìtàbù umura ní orí rátàrẹ̀ ní kìtàbù rí nínú ọ̀rọ̀ adìmẹ́lì jábà fẹ́kọ̀ wà lónìí kìtàbù mọ́sàn kìtàbù àlàyé nípa ìjìlọ bí hajj tí wọ́n dá lójú ọ̀nà òṣìṣẹ́ ara mi hajj àbí ogún gẹ́gẹ́ kọ̀tínú ìrìnàjò ọmọ sí èèyàn ó sì lọ́dẹ̀ òkú yára mi hajj inú ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn ìdẹ̀yìn lọ́dẹ̀ yára mi hajj wà tí mo hajj wọ́n lọ́pọ̀ sí ìlà ní ẹ̀ parí ẹ̀kẹ́ sí ibi tí ó ti bọ́ra mi ẹlẹ́ tí wàá sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ni yóò ṣe èkó sí àfa à ń kọ́ àmì wọ́n ti ní mọ́ọ̀sọ̀ kìtàbù mọ́ọ̀sọ̀ kìtàbù ìjọ́nà láti mọ́ parí iṣẹ́ hajj àbí umura islam gbogbo nǹkan islam tó ti tún kọ̀ lóríṣẹ́ pé ìbọ̀ sọ́rọ̀ bí òrírí ìpínlẹ̀ máa lọ báyìí pé ọ̀sùn tó gbẹ̀jú ìjọba kalẹ̀ pẹ̀lú bá iṣẹ́ hajj àbí umura ọ̀rẹ́dì ẹ̀sìn pé ara ní ẹ̀sìn wàhálà nílẹ̀ ẹ̀yẹ̀ pé parí iṣẹ́ hajj ẹ̀rí àmú ìgbésẹ̀ wa kí ni yóò ti ilé ẹ̀mí ẹ̀kọ́ tí wọ́n fàfẹ́ kọ́ aláàrọ̀ kí wọ́n jẹ́ kó yé wa ju bá ti sàlàyé ẹ̀ lọ ó ní kìtáàbù ni mo sọ kìtáàbù àlàyé nípa ìsẹ́nilọ́nà ní àbọ̀wọ́lá nípa ìṣẹ́ umra àbí hajj báàbù mo sọ wọ̀jẹ̀ záwọ̀ sẹ́yìn báàbù kó díyàn lọ́wọ́ láti lọ hajj àbí umra àti kí n fi ẹran àbí kí n pa ẹran kí n sọdẹ ẹran ìṣẹ́ àdìní ìgbónú haram ìwànú haram maka ẹwà rí gàlà ní ẹran ní ẹwà pa àbí ẹ̀bẹ̀ lọ kí ni ẹ̀sán tí yẹn fún gbogbo ayẹ ọlọ́wọ́ bá ń sọ fún ọ̀nà sókùrù bá kára áyà 197 وقوله تعالى إن أوصيكم كما تنتهى من العدل ما تجيبر شهاد أي جو أنا ستنا من دبار طلب السيرة ينور إنك إنك أسعدية لا تحلقوا رؤوسكم حتى يبلغ أديو ما إلا يجبر الفان وريه أسلاك أكبر شهاد tí ẹ nǹkan lábíyànjú ayé inú haram mọ́ta ọ̀rọ̀ àtọ́ ìṣọ́rọ̀ min kúlù ṣe ìhàbíṣòwò àtàwà àtọ́ ìṣọ́rọ̀ min kúlù ṣe gbogbo lọ́wọ́ ọdún tá ààrẹ ló gbé lọ́wọ́ òfin lọ tá ààrẹ bí kẹ̀kọ́ lọ́wọ́ ó ti gbé ara nì àlè bá ìrìnàjò lọ mọ́ kí ni yóò ṣe قال أبو عبد الله عصورا لآيات النساء الحمد لله ان نقول نحن عصور ونحن نقول اسمهم نقول اسمهم باب إذا عصر مغتمر باب ذلك مغتمر با دي حال في أمرا ساكن وعدي إذا عصر مغتمر حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك النافع أن عبد الله بن عمر حين خرج إلى مكة متعمرا بحكم قال قال سيدنا عبد الله وما يوسف بن مالك سبحانه يكون نافع سبحانه يكون عبد الله وما عمر بلاد مكة لا تجد لا تجد لا تجد لا تجد لا تجد sílẹ̀ tẹ̀lẹ̀ gan nígboro nílẹ̀ ìdáì ṣébí ìdíláàbìn amúrú amúrú ọlájọ́ ìdáàbìn amúrú ọmọ fìdú yẹn máa gbá àdìtẹ̀ ó sì àdìtì ń five times ẹ̀mẹ́ ìdígbé nínú ẹ̀sùn ló fi láwọn ẹ̀sùn ní àlọ́ sí mọ̀bí ẹ̀mẹ́ ìdígbé nínú ẹ̀sùn ló fi àdì ẹ̀mẹ́ ìwà lógun ràǹkúndé àbí nǹkan àwìn àti òfìsí náà táwọn yóò ti fi náà lọ́wọ́ ọmọ ẹgbẹ́ الأمر إلى فتنة قال في الفتنة قال أولك إن سجدت قدم له في قدم له قال له في هذه عن البيت باليلوى لا تتواف باليلوى صلاة كما صلينا مع رسول الله مع سيرون كان بنا شيء كان بك أهل بالعمرة بك عمرة لبيك اللهم عمرة لبيك عمرة من أجل أن رسول الله صلى الله عليه وسلم على أهل بعمرة قال بإسلام سي ثانية عمرة عام حديبية يدو حديبية ولا ما تسجد حديبية كان كان بعمرة يدو كفتي مدينة Thank you. eléyìí ń pé 19 years bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ gbọ́ọ̀lù 19 years gbọ́rọ̀ mọ́ta nígbà tí iṣẹ́ dáwọ̀ lọ ọlọ́run padà rẹ̀ kókó mọ́ta lọ sí Madina báwọn olùkọ́ sí pé ní Madina ó bá lálàá pé òun wọ mọ́ta nígbà kaba wọ́n á pẹ̀lú àwọn afẹ́bí 1400 sọ̀hábà gbéra wọn lọ sí nígbà wọn dé ọ̀dẹ̀ ìgbéyà bá pe ọmọ ọ̀bùn ọ̀kọ̀tọ́ọ̀bù kí lọ lè dáwọn ará mẹ́ka tí wọ́n pé àwọn ajá ò àwọn akẹ́kọ̀ọ́ àwọn pé ní ara mi wà kúrò àwọn òbí àmì lọ́wọ́ àwọn àṣe ìmúra nì mo rọ ni yára sọ̀rọ̀ lọ àbí òtún bá ti kọ̀ fún yín àmẹ́rẹ̀ pé àwọn tó wà ń bẹ̀rẹ̀ wọn àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ní wọn mẹ́ta àwọn àdílé wọn ni wọ́n ń kọ́ńtró mechanism ṣùgbọ́n kí wọ́n lọ òun ètò ní sùúrù ìdáyé kí wọ́n lọ ìdá ìmọ̀ràn tí mo wà ìdá ìyàrá ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìmọ̀ràn ìgbára o mo tún lọ lọ́rọ̀ o ìgbìmọ̀ àwọn fúlàní wà lọ ìgbàlẹ̀ ni àwọn fúlàní fúlàní àwọn àdílé tí wọ́n ni wọ́n يكون نوكنا له ما قدمك يا مرحبا بأهل كريم ما يا ورق كريم ما رمى ربه كلا بوا وان باي باي باي يعني بدون قاس يكون قاس عمران البير كيف ولا يكون في عمران كما كل شيء دعوة إذا كنت في أفريقيا يقوم بعلمي lọ́dún yóò àwọn òsìláṣì wà nù kàábà níbi wọn wà sí kàábà yóò àti kàwáàfù ìdíkà ní ọkọ̀ òní fọ́kànwò báyìí ó lè wà lọ́nà ara ò bó fún àgbẹ̀lá ọmọ wa ní ọ́ ọmọ bàbájọ́ ọmọ wa ní ẹjọ́ sí ọmọ wa ní ẹjọ́ sí ẹdínkù tó múra ń tè ní Muhammad méje kọkọ àti Madina ọmọ ní ẹsẹ̀ àwọn alágbàlá ìkìlì tí a wá láti kọ́ ọmọ kà ara ò nínú tó wà ní ara ò tí a bá ti gbà kábí wọ ọmọ kà ìdílé ti ṣe múra ní wọ́n rẹ̀ màdá gbàgbà níbi ọmọ kà ọwá dúró ní ọ̀sẹ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ń gbá wọn sọ̀rọ̀ ìtọ́nù lórí gbogbo ìgbìmọ̀ ọ̀rọ̀ sí ẹ̀dọ̀ àwọn ní àmì ìgbìyà tí wọ́n ti kọ́ sí náà osman ṣe ń túbí mú pẹ́sì òfin àjárídé nípa sí náà osman ni wọ́n bá ń bí ní pé àbúgbó aláwọ̀ láyọ̀ àwọn one thousand four hundred ni wọ́n kọ́kọ́rọ́ bí bẹ̀rẹ̀ gbogbo aláyọ̀ ọlọ́wà ní kó ti mùdáyà pẹ̀lú ìsìlámù gbogbo àdéhùn tó kù sẹ́ńtì àbáyọ̀ gbogbo wọn ti rẹ́dí àti kúrò sọ gbogbo àdébìdà lábẹ́ ẹgbẹ́ yọ́nà gbogbo àti mùdáyà pẹ̀lú ìsìlámù wọn kò ní bẹ́ àtọ̀rọ̀ ìdùwàn ìsìlámù kò ní bẹ́ àtọ̀ ìdùwàn mùdáyà ìgbé àdéhùn sọ́nà ìdílé sí gbogbo àwọn ọ̀tọ̀ fọ́ọ̀lù ọ̀dọ̀ ọlọ́sọ̀dọ̀ màlìjẹ́nà ìbáyé ó náà láti ṣẹ̀rọ wọn àwọn bùnmi ní wọ́n bọ́ sí báyà ní ìgbẹ́jẹun ìgbẹ́jẹun náà fún sí wọn wọ́n rà kó fẹ́ alẹ́mọ̀ fi kúrò bí ọlọ́mọ kúrò dùn wọn sọ bí gbogbo wọn kò fẹ́ tó ṣe ìbéjì tó ìbéjì tó gbogbo ọlọ́run ọlọ́run sọ gbà jù náà gbogbo wọn pàṣẹ àwọn gbà ní ọwọ́ Osman náà ọlọ́run fi sẹ́ni pé wọn ọ̀pọ̀ sí ọwọ́ ọlọ́run kọ̀ fẹ́ ọ̀sẹ̀ lẹ́nu tó gbọ́ àwọn sàbí ẹ̀mí sàbí ẹ̀fẹ́ ẹ̀fẹ́ kékan ẹ̀mí máa sọ̀rọ̀ burúkú rẹ̀ wọ́n pẹ̀lú sí à àwọn ìlú ìyẹ̀dọ̀ àtẹ́lù sí nọ́mbọ̀ fún ojú bí náà ẹ̀rọ òun náà lọ́pẹ́ rẹ̀ fún bìrú lòun ẹ̀mí lè jẹ́ àpàdà sí ní náà ọ̀pọ̀ fún wa sí nọ́mbọ̀ bí náà yàrá o à ìgbẹ́dẹ̀ bí ìgbẹ́lẹ́lá لكن لنا كيل كم تدور رسول ورؤيا بالحق ثم ما وقت على أصدقوا المسجد الحرام إن شاء الله أو المخلصين وهم مقصرين مقصرين الحارة والأنباء ثم ده أبو كريم بكرة تفوته أنا عندي في الكبرى أنا لا لا أنا أريد بالدليل بكرة يعني يجيك بكرة الجمهور oníṣẹ́láyìn fún ẹkùnrin yìí nígbà tó káyà ẹ̀ lókun fi àádọ́lá ám ọlọ́run àmìbọ̀n ní ọlọ́run fún àkúrà ọdún yìí a lè fún òye wọ́n ní ìjọba ìjọba ẹ̀rọ ìfáyé ní ọkọ̀ ìjọba náà ti sáré yìí ọ̀hún kan tó dá lù a ní ẹlọ sáré yìí láti fẹ́ẹ̀sì àmì lọ́wọ́ ọ̀dọ̀ mọ́kàbàr ọ̀hún kan nílò ìgbìyànjú àwọn ìgbàsí àwọn ìgbàgbé ìgbàgbé ìgbàgbé bẹ́ẹ̀ ni kìkì ni àwọn òwò pẹ́yà ọlọ́run ti ní ìdíṣẹ́ yìí wọ́n tó sọ́wọ́n ní ìpínlẹ̀ àríwá lọ ọ̀gbẹ́ àjì tí ó parí kọpa yín tó wà wọlé lọlẹ̀ tẹ́yàwó ẹ̀ mo fẹ́ mọ̀ bí ọlá ìpamọ́ ti dá àwọn ìpàdé láwọn tó ti ta àwọn obìnrin náà ti gbọ́ ẹ̀rọ obìnrin ni ara obìnrin mùsùlùmọ́ta olóṣèlú mùsùlùmí yìí náà wọ́n wọlé lọ bá mùsùlùmọ́ta oníjà ìpàdé ìpàdé bá àwọn ìpàdé ìgbà ní á ìgbà ìparun fáwọn òbí ní mo ní kọ́ lè fárun wọn mo bí ọ̀nà wọn ẹ̀kọ́ tó nílò ìdílé ọlọ́ ọmọ tó dára ara ọ̀ wà nígbà tó bá wọn ìwọ bí ẹlọ sí ẹ gbígbà jùlọ ẹkún bá fárun rẹ mo wá wò ó ní ìfọwọ́ àgbẹ̀mú wọn yóò ẹ̀yíkà kú ọ̀rọ̀ obìnrin kọ́ ní àgbà mi ní àkàrọ̀ obìnrin ìyá ẹ̀ kọ́ ìlú ìdárí o aburú ìbàtẹ̀jẹ́ kọ́ ní aburú kú sí wọn ni ọ̀pọ̀ wọn là wà ní ìpàdámà sídà ọ̀pọ̀rọ̀ mi àwọn ìgbà gbé orí ìkàlẹ̀ ọmọ ìgbà òjò kọ́ tánàbí tó pàpàrọ̀ fún ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ oṣù olùdí akọ̀jẹ́ ju káńtà pẹ̀lú ọ̀rọ̀ lọ. mo ní actions bí kọ́dà ní ìgbìmọ̀ ní ìgbẹ́lẹ̀ ìgbẹ́lẹ̀ tó máa wí fúlàn lẹ́wí kìkì ká pẹ̀lú iṣẹ́ action ó ní ìrìnàjò ìwádìí lọ pé wọ́n náà wọ̀ pé wò ìdílé rẹ̀ jẹ́ ìdí action action action action ọ ní ní gbọ́n ọkọ̀ ní ọ̀nà òṣìkọ́ ló jẹ́ wọ́n á ní ẹgbẹ́ bínú gbé mo sì bẹ̀rẹ̀ jù lọ ọ̀gbẹ́ ìfúlàní kan gbogbo ọkọ̀ ìwárí ìtọ́lọ́gbà níwárí kọ́ọ̀lù òjò ọ̀rọ̀ ni àà àwọn táwọn ní àbàlú náà fọ́nà wọ́n lè débi tí ọ̀kọ́ lóṣù àwọn ìgbàlódé ọ̀gbìn ìgbàlódé ọwá ní mo ti níbi lọ èwo ìjọ àkọ́lọ́ ní yorùbá gbàdébẹ̀ ìjọba tẹ̀lé ìtẹ̀lé ti kọ́ ọ̀gá bẹ̀rẹ̀ sí ní ìlú tó dàpọ̀ àmì pẹ́pẹ́ báwo ni ẹ̀wọ̀n kọ́ kẹsẹ̀ nínú gbọ́ ó bàbá mú orí ó ní ẹni asọ̀rọ̀ abẹ́ ní ìdílé gbé ọyọ àṣẹ àmúkọjọ ẹ̀ ló ṣe ìwẹ̀ ẹ́ ẹ̀wọ̀n á gbé ìṣègùn dáadáa ó ní ó bí ìdí wọn lọ́wọ́ ó ní pè ní kí lọ́kọ̀ ẹ̀ rẹ̀ lókèrè àjú káì ọlọ́wọ́ kó bá tó gbogbo wa ọlọ́wọ́ bá wọn lọ́wọ́ ní pàṣẹ ìdílé gbé lákúnlẹ̀ hàn lábìsí sanu rẹ̀ nígbà tí wọ́n sanu wọn ìlú ara ti lọ nìyí oyè àṣìṣe ẹ̀ máa ń lọ sí ọmọdé àbí lọ sí hajj ẹni ti gbé ara mi yín kí wọ́n ti bá dé lọ́rọ́jú ọ̀nà ìgbé àìsàn ní kẹ́ fà wọ́n yín ó yẹ̀ dúró ẹran yín òdì àwọn afá wa ní ẹni tí balẹ̀ ẹran kọ́ ìfẹ́ni yọ gbáwẹ̀ fún fi dé lé ẹni tí yọ gbáwẹ̀ tí bẹ́rẹ̀ dè ní mẹ́ta mẹ́ta ìdálódé pa ọmọ ìgbà fún ara ọ̀ nígbà tí sọ pé yọ kò sọ̀rọ̀ àwẹ̀ níbẹ̀ مذيوة والله تعالى عالم نعم ابن أبلاني إن صدقت كان فتنة وان فتنة بلبي نحب من الله من سنة قلنا ما رسول ما رسول الله ما ترون تاسك صلى الله عليه وسلم أهلا بالأمرة أبي أهلا بالأمرة من أجل أن الرسول صلى الله عليه وسلم كان أهلا بالأمرة nípa islam tó ń bọ̀ sí ìgbà lọ́njọ́ sí nígbà ajẹ́lẹ̀ ó ń bá ló gbé amin ọ̀dì gbéya ní ọdún ọ̀dẹ̀ gbéya ọdún kẹfà ní ọdún mọ̀tínà ni ọdún kẹfà wọ́n wá fún ọ ní àwọn kẹfẹ́rẹ́ parapọ̀ ọdún kẹfà àwọn kẹfẹ́rẹ́ àwọn kẹfẹ́rẹ́ adam wọ́n parapọ̀ ìgbésà mùsùlùmí àwọn palẹ̀ mùsùlùmí palẹ̀ mọ́ mùsùlùmí náà àwọn ọ̀ṣẹ́bọ àwọn yahud àwọn nasara àwọn kẹfẹ́rẹ́ pali ìparapọ̀ ahzab ìparapọ̀ àwọn kìtìrí kìtìrí parapọ̀ bẹ́ẹ̀ pa nàbínà rẹ̀ ọ̀pọ̀ nàbínà rẹ̀ tẹ́lẹ̀ ó di yé wa àbí sábàjọ náà àdúrà ńlá ni wọ́n wọ́n kéèyàn ló ń wá forí bàbá yẹn wọ́n náà wọn ara tó wà ní gbúrò yẹn sixty seven ní tìhámì kàó kàwọn ara fi hàn ó kàwọn fi hàn láti rí kàtà bí ọ̀rọ̀ àti bílánà láti rí ìwé fún ilé ìfẹ́ gbọ́ ẹ̀yìn ló fẹ́ gbọ́ sí dẹ́dì gbọ́ àti rí ìfúnná àbírò wọn àbírò náà ah. ó sọ láti rí láti rí ó ní ẹ òní ìdí kọ́lá ẹ̀kọ́ ní ìkọ́lé rẹ̀ àṣìlá níbi sọ́lá ní àṣìlá níbi sọ́lá lórí ìdí níbi sọ́lá fún yàrá àti gẹ́lọ́ ní bá wo àwọn táyìn láìlà ìlà wọn kò di six of change wọn kò di six of concentration concentration náà ni àkójọ àbí obì wọn kọ́ra wọn jọ ìsìláàmù ìpínlẹ̀ àwọn ọ̀tá ìkọlẹ̀ ìpínlẹ̀ kí mùsùlùmí ọ̀pá mùsùlùmí ọ̀pá ìpínlẹ̀ mẹ́wàá kuma kò sí kò sí bẹ́ẹ̀ náà àwọn kẹfẹ́ tó kù wọ́n jẹ́ àwọn kẹfẹ́ tó àwọn sì kù wọ́n ń pa kẹfẹ́ tó wà kúrò kan sí kan àwọn mùsùlùmí ọ̀tàn àwọn kẹfẹ́ tó kù. ṣé wàá láti báyìí inú sísè fúra ni mo tuntun ní tuntun nígbà tí mo iná ìgbẹ́mbẹ̀wá àgbẹ̀fẹ́ àgbẹ̀ nígbà gbogbo àgbàrá mọ́ìlá nígbà tí ní láàrin àwọn tàbí tó ti tọ́ gan ẹ̀rú bọ̀ wọn tàbí ẹ̀rú kèrò rẹ ti di ojú ẹ̀ nígbà ọ̀sẹ̀ ìgbà ó látọ̀ pípẹ́ lòun la ọ̀sọ̀ náà ló di ló ń gbóra ìgbà tí ó di tẹ́lẹ̀ ló fà á táwọn kẹfẹ́ ní ti lọ́bà ẹ̀rọ owó tí sẹ̀sẹ̀ ẹ̀rọ ọ̀dáhùn salamu alaikum kẹ́kẹ́ lọ lè wo tó àkàtà ní ìṣẹ́ ọgbà ẹni ẹ̀kọ́ dáhùn ẹgbẹ́ kẹta ìgbà sínú àlúwà lọ kò sí ìgbà níbi tó ń gbé sí àwọn ẹ̀kọ́ gbogbo àwọn èèyàn ló fi ń gba o ìgbélẹ̀ ìdílẹ̀ ah! ni wọ́n lọ nínú ọ̀rọ̀ ìkàn la ilaha illallah wọ́n ní sọ́dá kò wọ́n ní sọ́dá kò gba òtútù tó ń sí gbòòwò lọ ìyàwó tó ń dá lọ wọ́n bó ṣe wà nínú ká àbúṣù náà ti gba ìsìlámù náà ẹjọ́ ló gba ìsìlámù ní kò jìnnà sẹlẹsì azab nígbà wọn kọ lọ fún ní andrew náà kò nílò nígbà french ní sínú ojú kaba wà ní wọn nígbà bó ṣe fi kàkàrà pé àlejò ti wọ àwọn fáìsì wà ní wọn nígbà ní káì fáìsì wà ní yóò nígbà kò jù tó àlejò rẹ mú kò sára wọn ni nígbà tí wọ́n ní kò kú fẹ́ ọ wọ́n ní wọ́n ti họ́wọ́ gbá oníwọ̀n lọ tó ló kọ́kọ́ ní sáré bí ọmọ ìgbà ìjọba mi nígbà tí tó wà ní ìbẹ̀rẹ̀ mú ìjọba ní asàlámù alaykum ìwà alaykum salam wọ́n rò kó nìkan níbi ìran wa sálámà sí òun ìgbà yìí ó jẹ́ kó ní yọ gàdúgbò gàdúgbò kìlọ̀ má sì lè kọ̀ ó ní owó tí sílẹ̀ àpàlàwà ni ìjọ àlẹ́ mi ti nà gbọ́n bẹ́ẹ̀ tiẹ̀ ti sọ̀rọ̀ rẹ̀ ó ní àbúṣe sáà sì lè dà ó ó ní àdí orí rẹ̀ nígbà á ah! àwọn ilé òwúrọ̀ sí yàrá ó sì bá ìdá yẹn padà rẹ̀ ẹ mo ti sí ìdílé ọ̀sán bọ̀ àyẹ̀. اللهم منزل الكتاب كريان اليوم يا كامل اللهم منزل الكتاب اللهم تسمع القرآن تسمي ومجري الصحابة اللهم تنجري السجو وعازم الحزاب اللهم تكوى اللهم تتوقع تسفي يا بلسان عزمهم تتوقع وانصرنا علي اللهم يبريون اللهم منزل الكتاب مجري السهاب وعاد من الأهزاب أهزمهم وانصرنا عليهم يعملوا العرس في التمن هو بس أتبوا إيه tí wá sí sẹ́nìkan tí wọ́n ń gbé òkúta ńlẹ̀ kò wá sí ìfẹ́ náà tí òkúta ọ̀gbọ́nú ìgbàlẹ́yìn tí ọba wájú pẹ̀lú atẹ́gùn fún ìṣẹ́ àwọn ìdí gbogbo àwọn tẹ́ǹtì wọ́n ti kún ta ọba ẹ̀sù wúwo ẹni ẹkọ̀ lórí ìdílé ọmọ náà ọba fún ọ̀tọ̀lá mọ́ mọ́ fún ṣúgbà kàkàrà nítorí ẹ̀ ṣúgbà àdáà oníkè ló wà ní aláàrán akẹ́kọ̀ọ́ fún wọn àtàwọn ọmọ ogun tó nẹ̀kọ́ tí yóò rí wọn wọn ní aláàrán akẹ́kọ̀ọ́ fún wọn àtàwọn ogun akẹ́kọ̀ọ́ sì tún wọn kánú nígbà òzéfà bí wọn ti gbàdá bí táwọn mùsùlùmí wà lọ́rùn jọ́nà kò wí lọ́wọ́ kò láwà ní sẹ́yìn báyìí kò wí láwà gbọ́nà báyìí àwọn oníwọ́n wí láwà ní ìgbọ́n wọ́n wáìtì rẹ̀ kò wí láwà ní náà kò lè mà lọ́dún náà ní sọ̀tún yá Rasulullah báyìí báyìí báyìí báyìí lọ́kùnrin àbẹ́bí náà tó di mẹ́rin màláìkà ló di mọ́ màláìkà tó ní salamu alaikum màláìkà ni wọ́n tó ní wọ́n lọ jùbúlé nípa màláìkà ló wá wọ́n fà sí gbọ́n wa lò wọ́n lọ́sọ̀rọ̀ ti sẹ́gun wọn ni ọlọ́dún náà mùsùlùmí ṣẹ́gun ní ọgbà náà ṣẹ́gun ọ̀fà nàìjíríà tí wọ́n ń di ọ̀tẹ̀ oríṣiríṣi oúnjẹ ní ìsìn wọn ti bá dé pé ẹni tí ó bá ní káàdì lọ́wọ́ bíi káàdì wọn kò ní wọ ṣọ́ọ̀ṣì náà kò tó ti fẹ́rẹ̀ gbáradì àtìkù ni ọ̀tíkù ìdí Buhari ni aláàárẹ̀ ni ọ̀gídì ni làmára gbé ẹni kankan fún ọ̀lùwọ̀ káàdì rẹ̀ pé káàdì yìí ti wọ́n mẹ́yìn àtúnwọ̀n ọmọ wọn tó ti bàlágà tó gba láàdì àwọn ìṣe mú ní ẹ̀lọ́ wọ́n mọ̀ wọ́n sí owó sí ìsìn ọ̀nà ilẹ̀ tí wọ́n mọ̀ yín ọgbọ́n sọ ọmọ àti ìwọ ìsìn yẹn láàdì wọ́n máa dúró dìgbà sí àsìkò ìgbówá dé mo sọ fún bẹ́ẹ̀ ni dìbò fún bẹ́ẹ̀ ni dìbò fún ẹbí yà bá sọ yìí ni ó ti lọ nù ọlọ́mọdé àfẹ́ tí wọ́n fún wa láàkùrọ̀ àmọ̀ kẹrin náà ìlànà ìlú wa ìgbọ́n mi ṣe ṣẹ́gun ìjáàmì ọjọ́ àtẹ̀lé nípa ìjọba ìlú ìsókè rẹ̀ ìjì agbára mi ìjọba ọmọ kankan ló rọrùn ámì ní ẹ̀bà kan lókè rọ̀ ní ẹ̀nà bó sùn kẹ́mẹ́ wa gba ìsìlámù ìjọba wọn kékeré àlébì sí ìjọba ìsìlámù làákọ́rọ̀ lórí àwọn tó kẹ́rẹ́ ní ìsìlámù wọn á gbé wọn dí ìgbà wo lọ́gbà àwọn àbúrò kẹfìrí ìgbà wo lọ́gbà ó tèèrè àwọn náà ní ìfòsó wẹ́ pẹ̀lú rẹ̀ àwọn náà gba islam lọ ojú bẹ̀rẹ̀ sí gba wọ́n gba kọ́ọ̀lẹ̀ àwọn tó pé ọjọ́ náà ti jẹ́ káàkiri jẹ́ bíyà àwọn tó fi ẹ̀yọ̀ nígbà wọn nínú ọdún tó sọ̀sọ̀ bí àwọn tó ti ẹ̀yọ̀ sọ̀rọ̀ pọ̀kan wọ́n yẹ bí a slave كثير إنا فكان لك فتحا مبينا وفي السلام من الجنة في مواقع نعم وانت أظن إكرام النبي قال إمام البخاري رحمه الله حدثنا عبد الله بن محمد بن عثمان حدثنا دويبية عن نافع عن عبيد الله عن عبيد الله بن عبد الله وسالم بن عبد الله أخبراه قال سيدنا عبيد الله سالم أنا جمع عبد الله بن عمر سنوي أن أم كلما كلما عبد الله بن عمر رضي الله عنه ليالي النجم جيس ابن جبريل عم يجبع عبد الله سرم ما في أوان عبد الله بن جبريل فوولوا بسكري قال لا يدرك أن تحج الآن بالله كنت لا تعجلني ولا بنمدرو كنا بنمدرو تبقون بتقول أسفال يمكن ساي ساي أبني يا أبا لسنان واني أبا تبقون لك أبا لسنان هجني أبي لا يدرك أن لا تحج الآن وإنا نخاف أن يقول بينك وبين البيت أن بيروكيك على على يمد يلو أتجمعك على سلسلة نبرو يكون جلالة ومكة قال أخرجنا مع رسول الله صلى الله عليه وسلم قال الكفار قريش وقرأت سلسلة للسمرة وفي جلالة ومكة دون البيت وجهة مكة قال النبي صلى الله عليه وسلم هديه ní iwájú ẹran rẹ̀ ojú ra nkúmi rẹ̀ alátara àfọ̀ ó lè fún ìdọ̀ta irun orí rẹ̀ ìṣílẹ̀kùn mú fi jẹ́rì ní àwọn jẹ́ tó múra ìdíbi tó múra ìdíbi ọ̀rọ̀ ìdọ́ra lórí mẹ́rin lórí mú mẹ́lọ yìí insha allah wa an tari yóò gbọ́rọ̀ màmá bíra màmá lọ yóò gbọ́rọ̀ màmá bíra màmá lọ ẹni xaali bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ na bẹ́ẹ̀ tó ti wàhálà láàrin pẹ̀lú lé يعني في طواف الوراء يعني حيل بيني وبين البيت فعلتكما صلى النبي صلى الله عليه وسلم وانا معه قالت بلوى ما بداية جيدي من ما سرون ألا من أهل السي إنت سيدة من جنة ما سرون أغلب الأمراء كبانية كبانية أمراء من ذي الحليفة نبذل الحليفة ثم صار ساعة أو بانين يدعو ثم صار إنما شأنهما واحدا أحدكم أبو استثناء ميدي عادة أمها يمكن كمان ميدي أن أن قد أوجدت وحده ما أمرتني في حاجة نلا نعم. جانا النبي أني عني قد أوجدت وحده أجل ما أمرتني mo sọ umura mo fi ájì kúmúra mo ti kíra mi lam ya ilu bẹ̀rẹ̀ iná hùmà ìfi àtàlẹ́ àkọ́kọ́ méjì ní ìkọ̀kọ́ méjì ní ìkọ̀kọ́ ara mi méjì bẹ́ẹ̀ hàtà hàlà yóò mọ̀ náhàrà tó fi wá du ẹran dún ìbọn ara mi rẹ̀ lè jọ dún ìdúrà láàdà ó lè ti ájà rẹ̀ ọ̀nà yẹ kú da ya ilu ọ̀tà ya tó fi tọ̀wá fún wa híyà ó wá gbé pé kò ní bọ́ ara mi rẹ̀ lè tọ̀wá fún ìfádà nìyẹn الأخرى هم يوم يدخلوا مكة يسوى قلوب مكة أدريوا 1808 حدثني موسى بن إسماعيل حدثنا جويرية النافع أن بعض بني عبد الله كانوا لو أقمت وهم مسؤول عبد الله بن سعيد بدون لي ولا غرو ولا وان لي بدون لي 1809 حدثنا محمد قال حدثنا يحيى بن صالح حدثنا معاوية بن سلام حدثنا يحيى ابن عبد ابن كثير عن إكرمة إكرمة قال قال ابن عباس رضي الله عنهما قال أغسل رسول الله فحلق راسه وجمع نساه ونهى عليا حتى أم قابلا قال سنة إكرمة قلهم قلنا عبد الله بن عباس رضي الله عنهما في كتبه السيرة رسول الله وجدت الله أمورا جواز الله لك الله سوى أدى سنوهره جمع نساء وأدى سنوه يا وين ونهر عبيا أدى دو فانكمية حتى اتبر عمن طالب ما كنت تسلي تسلي في أمورا عليك والله تعالى ممكن يوم القضاء نعم يقولون باب لك على إنسار في الأمراء قالوا باب إنسار في الحج تبقى الحاج القوام هم الحميد أدوا تعاد الزبر باي قال إمام بخاري باب إنسار في الحج باب تمثل منه بالجهاد حدثنا احمد بن محمد اخبرنا عبد الله اخبرنا يونس عن زهوري قال اخبرني تابع زهوري هل يزهوري نعم سوى ابن مبلغه اليوم منافات قادس اليوم تعرفوا نقول لولا زهوري مجاب كثير من السنة لولا زهوري كيف يقرر الزور من شيء فذهب كثير من السنة ọ̀pọ̀lọpọ̀ súnà ní wọn orúkọ ti kọ́ ní ìsìnkú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rí sáwọn ìbílá bin amur ma'as tí wọ́n kọ́ kalẹ̀ ìgbàlọ́ kúrò àwọn ẹgbẹ́ ìlàwọ̀lá abdullahi abdullahi abdulaziz kuma bula abdullahi abdullahi abdulaziz kuma bula abdulaziz khalifa onopalase ìgbò àti àti ìdílé ní ọba àlékún wà ní ìgbò ilẹ̀ ní أو الشيعة أو الريبو أو نقول ده في أرمان بيشل حضرت إنه إمامنا مالك رحمه الله أن يأخذ حديث من من المدينة تبران ويعود من العراق زراعة على مدينة يعني إمام مالك أن يأخذ الحديث من من من المدينة تبران حديث يوم بعيد غيبة أبوه وفاء حديث المدينة lọ sí iraq ìgbà àwọn alágbẹ̀rẹ̀ ló máa kíra àwọn alágbẹ̀rẹ̀ rọ ní ti sàn tó bẹ́ẹ̀ mẹ́ta ní ìdè ìdúgbò kan yóò wá àtàlá ti iraq zira ló ti kó dìgbò wáyé kó wá lóde kó ní ẹ̀yìn alama alasọrọ fitina ọlọ́run tó ti fitina tẹ́lẹ̀ fitina kó ń gbàgbọ́ gbogbo ni tó ń mú lọ́nà rẹ̀ jẹ́ àlọ́kọ̀ nígbà tí wàá ọ̀sùn fún àkàlọ́ gbogbo ọ̀sùn fún àkàlọ́ gbogbo ọ̀sùn mú lọ́nà rẹ̀ jẹ́ àlọ́kọ̀ ẹgbẹ́ sọ àwọn àfáàlì fún àfúláàlì àfúláàlì àfúláàlì ọlọ́pàá níbi wákàtí gẹ́gẹ́ gẹ́gẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo lọ́nà rẹ̀ jẹ́rọ ìgbọ́n ní àlù súnà náà kú ẹgbẹ́ wa àlù súnà ní tọ́gbà mi ní àlù bíbá láti kọ́kọ́ kú ọmọ mú nǹkan yìí lọ ní àjẹl iraq nítorí iraq dárò سيدنا الزهري ينقوا ثلاثة تابعيني وعبدالي عبد العزيز أمير مؤسكين واني وزور القدس ناس قلنا باللولا الزهري تلك الزهري التصوير من السنة وقال قصنا نبطل نعم نقوا ثلاثة يلوغا نقوا ثلاثة أني أني الزهري الزهري قال أخبرنا أخبرني سالم ومن سالم شعيبي قال كان ابن أم حبيب مسموع يقول أليس عزكم سبحة الرسول صلى الله عليه وسلم من حدث أحدكم يعني من حدث حافظ البيت والبيصة والمروة ثم ألا من كل شيء موسى سيد عبد الله بن عمر يقول أليس حزبكم السنة السنة للكريم السنة مثلها متوقعين إن حدث أحدكم عن المسجد عن عن الحج إذن كلام يجمع يقول في حج تنافس البيت يقول يقول في تنافس الوعاء والسقاط يقول كتابا سبحان الله ثم حل من كل شرب على مرأة يقول حتى يحج عن مكان الجسد مثل حاجره ويهدى في

صلى الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته olùsànù àkùsànù ọmọọba Salman yìí Mohammed Salman hmm. àwọn òfin rẹ̀ ń sìn ó ti ọ́n lágbára díẹ̀ jù wọ́n lẹ́yìn tó wá lọ sí múra báyìí máa lẹ́yìn àtọ́wà ti ṣe tọ́wọ́ múra hmm nígbà tí èyàn lọ sí káàfù ní sàlẹ̀mọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ sí káàfù mọ́ lọ sókè bí ìwà ní pẹ́ni tó bẹ́ẹ̀ sí káàfù dáa tí ó wò pé òkè nira fún ṣọ́nà alọ́dù bẹ́ẹ̀ sí lọ gbé lọ tó ń gba ìrám rabi àti jésù ti bẹ́ẹ̀ sí sáàmù tí kò ṣèrú sí dé báyìí. wọ́n tó nira fún bọ̀ kò sí ìrà ń bẹ̀ ní twenty nine ìdíje every year àwọn èèyàn tó every year so wọ́n ti máa ronú wọ́n á ní ẹni tí wọ́n ti ṣe kúrá tó ti tàwá fún ọmọra tí wọ́n ti tàwá fún wọ̀dá kọ́ wà sálẹ̀ lọ ọmọ sí lókè kí ló bá àwọn nǹkan tó wà ní ìsàlẹ̀ ni àmọ́ ń ka ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bí alẹ́ mo ti kà á ní nípa ní ìsẹ̀lẹ̀ wọ́n ṣe àwọn adán ti ní sí ìsọ̀kọ̀ kí wọ́n bá lọ sí mọ́tò àti tàwá kò dóògùn ní padà sí mọ́láti ẹ̀kọ́ àyẹ̀mọ́ ní ṣàdúgbò kò bí sí ìmọ̀ tuntun títí àkókò wà lẹ́yìn tàwa fún ìbádà níbẹ̀ ìsúná títí kí ẹ kọ́ ìdàgbà àwọn tó fi ṣe ní ààyè ó ní ẹ̀fáwa àmàdé tọ́pọ̀ ìṣòwòpọ̀ ó ní àmàdé tàwa fún ẹ̀ẹ́dẹ̀ẹ́dì ìjúmọ́ àmàdé ìbùkún àmàdé ẹ̀ẹ́dẹ̀ẹ́wàá àti ìgbà tó bá sí ẹ̀yà tó bá sí ẹ̀yà tó bá sí àdúgbò ìgbàgbé ìdàmìlà ìdàmìlà ìgbàlẹ̀ ní ìgbàgbé ìgbàlẹ̀ ní pé káwà kú bẹ̀ wọ́n fi lè bí kí ló ti bẹ̀yìn wọ́n fi lè bí láti mọ̀ sí bá àbùkù méjì náà kú bẹ̀yìn ní ráúdà ní ilé òṣìṣẹ́ mẹ́wàá wá ráúdà ọ̀sẹ̀ ìgbàlẹ̀ ní bí wọ́n ti àwọn lọ Tí wọ́n dúró kó wá náà kú bẹ̀, ó ní bẹ́ẹ̀ ojú tó kọ́ fúnra ní àwọn èèyàn ìgbà tí wọ́n bá sábà di ìlú ìgbà tó kọ́ mọ̀ gbọ́dá ọdún ìjẹ̀bí ẹ̀mí ọ̀dọ́gbọ́n ọdún kan bọ̀ lọ mo mo ti wọ́n ìkùtì kìlúfẹ́ wò bí náà mà ti ṣe náà mà ti ṣe mà ti ṣe ìkùtì kìlúfẹ́ wájú àgbọ̀dọ̀ ìkó báwo rẹ̀ báwo bí mà mi rẹ̀ أبعد ويقول الله السلام عليكم ورحمة الله هو قليل إبادي سلام أبني من بعدني ما تكون وانت في غفة غير مثلا نفس الكفة حواجه جايك فاكر وانت ميزي جيبا نوم قالين ونقل أمامين جاء سكيب تسيارة كل الله كثير علينا هنا بينا كله ولا كما تبعي ní wàá tẹ̀ ìfúkẹ́ lè yọ náà wọ́n ti fi lọ sí àjẹ́ wọ́n lè tó níbi ráúdà rẹ̀ níbi ráúdà náà ti ìgbẹ́ ìkàkọ̀ fún mọ̀kọ́ ẹgbẹ̀rún sílẹ̀ níbi jẹ́ wo ìdáhùn yóò ṣe ìṣòjú mi gbèrè báyìí sọ́ra àwọn ààrẹ bí wọ́n ti fi bàrẹ̀ ẹ̀lẹ̀ mú bàrẹ̀ ẹ̀lẹ̀ mú wà mẹ́ wọ́n ṣe ń bà rẹ̀ wọ́n ti wá tó kọjú àwọn ìṣíwájú ó ní wà kí ni òfin tó ń ṣe ẹ̀kùtà burú ń bẹ̀ bọ́lá ti tàwáfù lè fádà ọ̀hún kíkà rẹ̀ àwọn tó wà tẹ́lẹ̀ o tàwáfù kò dùn àti tàwáfù kúkúrú àwọn òkú wọn ní arab ọgbẹ́ ọgbẹ́ ṣe tẹ́lẹ̀ aṣọ lédè bọ̀wọ̀ ní òkè nígbà rọrùn mi ní ọjọ́ ìgbà burú náà mẹ́ ilé yóò gbé nìyàrá burú mẹ́ ó ti yé wa ó ti kò sọ́kù sí dáadáa kò sí dáadáa wọ́n ti nira mọ́ òun

ìkọlé mọ́sílítà lóòrù adágún méjì lóòrù máa dé bóde mùgbẹ́lẹ́fà àti mìíràn aláṣùgbòdè ilé oṣù tọ́lá náà mo máa ti dá àjọ lọ pé kí ló fi mọ́ fẹ́sùn ọ̀sẹ̀ ní ra àbí ọ̀sẹ̀ ní ìrìnàjò bẹ̀rẹ̀ máa aláṣùgbòdè máa ní ìgbìn tí ó lè tẹ̀lé kuma da yaran da kwanin su kuma cikin wasu da hannun aka da son su da hina a jikin bayan su biyar kuma za su yi farko wajibi a ti lọ bi har su kuma kuma mai yawa kuma wasu gawa nan zo kware za su lọ bi bayan su kowa ne bayan su kowa ba su kware su kwalibi a su kuma bayan ba ku na su ba láti sọ̀kún wọn gbá tó ní fọ́tò tó àtúbà lára bí ó lẹ́gbẹ̀ẹ́ kẹlẹ́ bá kẹ́rù àtúbà láwọ mọ́tò lákàbí ọ̀pàrí ọlọ́lẹ́rìá àwọn tó àbúrò ìpàpán kéré à bọ́ọ̀lù bọ́ọ̀lù lọ́dìá àgbẹ̀ ìgbọ̀njà àwọn àgbàkọ̀ọ́lá ìdíjú kéré à àwọn àgbàkọ̀ọ́lá bọ́ọ̀lù mọ́ta ṣùgbọ́n the first year sínú àlọ́ àdúgbò kọ́lá ìwọ̀n kí ìlú ọ̀rọ̀ àbí ẹ̀ kàwá àbájọ kí ìlú ẹ̀jẹ̀ ìdẹ̀lì ẹ̀yìn ìlú mẹ́mọ̀ ṣe ìdúbà ìdàkà ìwà ń ṣe kó gbà yẹn wọ́n ṣe kó gbà yẹn wọ́n lọ pé àwọn olùbí ọmọ kan wọ́n àmọ́ wọn àti mọ́tò àwọn obìnrin máa ti wálà fún un láti rà pẹ̀lú àwọn ìtìlú àyẹ̀mání ó ní alábìnrin kan tó ń fún mọ̀mọ́ wa sí àìsàn rọ́bì ọlọ́wọ́ àná ilé ìṣẹ́ ẹ̀mẹ́ta ló bọ́ra àbúkù àyẹ̀mání olùfọ́lá ìṣẹ̀lẹ̀ fún ẹ̀mí fún wa rẹ̀ ẹni tó wá gbé ẹ̀sìn tó gbàgbé ó gbọ́dọ̀ fún wa rọ̀ ọkùnrin báyìí báyìí ti ẹgbẹ̀rọ ẹ̀ ilé àti àwọn ọkùnrin tó lọ ẹkùn ẹ̀sìn tó gbàgbé ó gbọ́dọ̀ fún wa ìyẹn ti sọ̀rọ̀ dájọ́ lọ ìjẹ́ pé ilé gègé ìkọ̀rà ìmọ̀ ọmọ òkùnkùn rájà wọn fẹ́ ìgbọ̀lágbára àmọ́ nǹkan sí àjà ìgbìmọ̀ ìgbàwọ̀ bíbí àgbà ìwọ̀ fún ọ iṣẹ́ ìmọ̀ mọ̀ wíwù ló sì bẹ́ẹ̀ lọ́lẹ́ láì sí ìyá ìṣẹ́. àwọn kan bẹ́ẹ̀ pé Islam fẹ́ kí ẹ kàn sí dàgbà àgbò wọ́n bá ti kọ̀wá fúlà ọkọ̀ kí làwọn àfùkọ̀rọ̀ yẹn wọ́n gbà ábùsùn náà lọ́fẹ́ sí àwọn tó wọ́n kò ṣe wàhálà ó díye wa àwọn náà sí always ìsáájú máa fẹ́ ọfẹ́ fẹ́lẹ̀ kìdì rẹ ó díye fún ààrẹ ó díye wa wallahu ta'ala àlà náà. ní ilé ìgbẹ́lẹ̀ yìí ó lè haram ní ẹgbẹ́ sí káfọ̀ yìí àmọ́ àfilẹ́ àti ẹ̀ka ìgbà kan náà méjì ní wọ́n ti sọ ní pé irú àdìsí mọ̀tọ́wálẹ̀ kuma mun zuwa kisa maka limon da kalare inuwar annabi kaltu hu min kalami rasulullah ne ya annabi lu fi gagara a ji kawo ta ne a ni agbára àwọn agbára kan ni siri a siri ne kullu wa lo ní tó ń gbẹ yíwọ wọ́n jọ́nà lu àṣírí ànábì islam ànábì ilé ìdè oníkàlẹ̀ pé nàkàlùfù gbọ́nìyàn wo nàkàlùfù hàn káàbì húnà ìlà húnà omi tí a yí láti ibẹ̀ ibẹ̀ níkàlẹ̀ mi gbogbo yọ nǹkan nìkan gbogbo fi kàn ṣe àwọn ẹgbẹ́ mẹ́ta yìí o níkàlẹ̀ dáadáa ń bẹ nàkàlẹ̀ gbogbo ń bẹ ṣe bẹ́ẹ̀ ni àṣírí náà àti dáadáa ń bẹ àti dáadáa ń bẹ wọn ló ti bá ìṣúná sí gbogbo àwọn ọmọ ń pè é àti ìṣúná mi ìpàdánì ó díye wa ọlọ́wọ́ sàrọ̀ náà wọ́n rẹ̀ fún sọ́lá fún ilé bí jẹ́làbí jẹ́làbí ilé ń dàbí kúrò ń bọ̀ jẹ́làbí ọ̀rọ̀ kí yẹn fa nǹkan bọ́lá ó díye kí yẹn fa nǹkan àdúrà àbí fa nǹkan fòrè ni ó díye ìdírí nìyí àwọn tí wọ́n ń lò lọ́nà àbúkú àárín kìí ẹni tí wọ́n sọ operation fún tó àlọ́ sí bí ọjọ́ méjì àti odò pé wọ́n rí kọ́kà tó máa gé ní tó máa gé ní diagnosis wọn àkọ́kọ́ máa gé ní diagnosis wọn so bẹ́ẹ̀ tó gé ní bàjẹ́rẹ̀ díẹ̀ náà dókítà díẹ̀ ní bí à ń fi ẹnìkan fi ẹnìkan ní ẹ̀ẹ́ kọ́kà ìtọ̀ ẹ̀jẹ̀ ó tún wà lára tí ń pàṣẹ dáná kan gbogbo ìdíkí gbogbo àwọn ẹ̀rùn tó ti kí ní àti pé kò bí tó ṣeun bí ti ṣáájú yẹn kò ní kò ní tó bí lọ́sùn padà ní àgbà tí ó mọ́ dáhùn yẹn kò dáhùn yẹn mọ́ kò ní kíhùn ní ká yá dáadáa kò ní kí bẹ̀rẹ̀ sí kíhùn ìjẹ́ ẹ̀tọ́ ìjẹ́ ẹ̀jì kankan kò ní ìwọ̀n tí wọ́n ìjẹ́ mẹ́mọ̀ yẹn máa fi bẹ́ẹ̀ ìjẹ́ kó yọ wọ́n láti kó wá pé wọ́n yọ wọ́n àwọn kò ṣe é ṣe kó kírun bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ odiye ta kula a masukatu kuma wani dole ba su da kan kalma ta cewa wallahu ta'ala lam nam bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nígbà tí wàá lè move tí wàá lè move kókò síbẹ̀ síbẹ̀ tí wọ́n fojú kiri allahu akbar alhamdulilayi abẹ́rẹ́ mi ní yíṣu allahu akbar kú ni sami allahu namida allahu akbar sujudu ayi ó ní náà lórí ààrẹ tí mo gbé ṣe wọ́n ti sọ́pù ẹlẹ́sì àti ìṣẹ́lá ní rúkà ní ọmọdé sọ́lá àtàwọn amọ́dé ọmọdé ní ìdíkà alkára ní gbó kò sí ọmọ kúrò ọmọdé ó di àgbàgbó láti ẹ̀fí ẹgbẹ́ ọ̀gbádùn gbóná náà kò sí òní tí ara fi ya ọ̀rọ̀ ọ̀pọ̀lọ́ nìyẹn ìṣàgbéyọ àtàyà ìkálẹ̀ ọmọdé tí ìbàlágà àwọn ìdán tó yàrá òbí wọn ní wọ́n ní ládàáyì ṣe ìfìrí wà náà inú àtàyà ìkálẹ̀ ní tó sùn tó fi àjí ó di gbogbo mẹ́ta yìí ìfọ́kọ́lẹ̀ fún wọn ó di nà Àwọn àfẹ́ ìbúdí ní jẹ́lẹ̀ fún àfẹ́ ìyàwó, ìtọ̀ ọmọ sáàkì ìrìnàjò mọ̀tọ́mọ́ ti rọ̀ mọ́ra tó dáa sí ìpínlẹ̀ àbájáde ní ilẹ̀ tí ilé ẹ̀kọ́ máa jẹun nípa omi tí gbogbo ẹ̀ tó dá láàbùkẹ́ bí ọjọ́ ìkọ̀ tó jẹ́ ọtí kan so ẹ̀ka láwọ̀ ìbàdí so òun náà kò sí mo pé. ara tó wà rẹ̀ ní sùn. ó dáwẹ̀ ni ọ̀rẹ́ tó ti dá yóò tó ti padà. wà ń kú mọ̀rí nínú àwọn aláṣọ fún ìdí ìdí àyà mi kọ̀ sí òfin lónìí. ẹ wá wẹ̀ ni ìdí àṣìṣe ló bí mi káwọn ẹ̀ padà tó dáadáa rẹ̀ báyá ti kú ọ̀pá àwọn ọmọ rẹ̀ tó tó kú ogún wọ́n sanra rẹ̀ padà ó di wà ní ogun tó ti kú ṣùgbọ́n ni tí wọ́n ti kó oṣù tó márùn mẹ́ta wọ́n tó bá tún kò ní sí padà ó dáwẹ̀ ni padà ó di ó lè rí nìyẹn. ìpáyé tí wọ́n ti di pé bóyá bí kéde kó lè ní sísọ yẹn kò sí ní máa lọ lọ. yóò ìṣirò kan àgbégbé tó wà láàrin wọn tó bí tó wà láàrin àṣùgbà tí wọ́n bẹ̀rẹ̀ ta òdìkan ló bẹ̀ jù láti bí ọyọ tí a sì kírun àṣùgbà tí òun fi yọ òdìkan bẹ̀ jù láàrin zoro sí àṣà láàrin asìsì ní ìlú náà ti tún àwọn ìbẹ̀ lọ láàrin bí ti ṣàyẹ̀wò tó tún àwọn ìbẹ̀ ìdúró àti asìsì wọn lọ títí tí di àìsàn ìdúró àti ìṣàyà wọn láti lọ sí àdìsù lẹ́yìn ìdí òru ni ó di wà náà. báàlù kìí sọlá. ẹni a kan wà fún pé kó lọ lé lọ kí àbújá ni kó wá mọ́ọ̀sì bó ti di sàmánà tó bá mọ̀ fún orí jẹ́ náà mi ọ̀rọ̀ kọ́wákí mọ́f kọ́wákí mọ́f ọ̀rẹ́ mi tó lọ àríjì máa mìíkì tí ó lè táwọn ọ̀sán fún ọmọ sùgbùkù àwọn náà tó ti kí nǹkan náà tó dé ó ti rí àgbẹ̀kọ́ ẹnìkan tó wà kó ti kí nǹkan kí nǹkan bẹ́ẹ̀ wọ́n ti rí ọ̀rẹ́ mi tó lọ lẹ́gbẹ̀ẹ́ tó lọ́ọ́ ti máa sí ìkéjì tó ti sọ ọ̀rọ̀ rọrùn ó ti gbára ìmọ̀lẹ̀ kí ìyàwó rẹ̀ ní òjìṣẹ́ ìmáàmù ó di ẹyin láti ẹyin ìmáàmù mi lónìí o ọmọ ìyàwó rẹ̀ tó lẹ́yìn òun náà ló ti kọ́ náà rẹ̀ méjì gbìnú ẹ̀kú rẹ̀ ìyàwó àtàwọn ọmọ tó tó lẹ́yìn ẹ̀ ó di yé mo ṣe rí ni wàlá wàlá ó ti àlàlà náà. ìyá tó tún wà fún ẹni tó ìyàwó tán kọ́mọ fún ọkọ ni ó ti kọ́ ọmọ ọkọ yẹn wá wá sọ pé ìfẹ́ máa ń tàn kó nǹkan ọkọ̀ àtàkù ẹ̀kọ́ orí wẹ́rẹ́ wá ìdílé àkọ́kọ́ ti ti di bẹ́ẹ̀ ó bí ní nígbà kọ́kọ́ kó ti ọkọ̀ hàn pọ̀ ìgbọ̀n àwọn ẹbí nígbà tó máa kọ̀ kan wá ẹlòmíì ti fún àpèjì bá sọ pé òfin ọkọ̀ ọmọ àwọn òbí ẹ̀ náà bá ti pé kò ti di bẹ́ẹ̀ ẹni tí kókó mú wà ní. ìdákùkù ni tí wọ́n sáko lé ìjẹun ti lọ lóyún. ìṣòro ẹni tó ń bá lẹ́lẹ̀ kìí jẹ ọjọ́ ìṣáàjú ń tó adúmọ̀ yìí tán tó sọ pé ọbí bá ní kùkùn kí ló ṣe yóò kígbà tí ìdúmọ̀ kan náà wò fífún nínú wa bí wọ́n wá sẹ́ǹdì ẹ̀ sí ọ̀pọ̀ àkọ́kọ́ tó mú wáyé wá lè sẹ́kùn wá gba àǹtórí ẹ̀ mọ́. nítorí ọ̀pọ̀ kàkàdé mọ́ gbogbo nǹkan tí bọ́ kó wáyé láti sí ìgbésí bẹ́ẹ̀ kí ó máa lọ bẹ̀ kí àwọn kùkùn kí wọ́n ti fún wàhálà jù. Abdullahi Abdullahi ake hele ta front hele ta na delay. Ọjọ́ ti fún kàtà dára kí ni. Ṣé ìrìnà àti wọn gbogbo àti àwọn fún mi àà tó dára kí. Mo jẹ́ dára kí àwò wò. Àkọ́kọ́ lóyún fún yẹn. Eléyìí wọn dára dára ni. Báwọn òbí ìsìnkú fún. Báwọn òbí ìsìnkú wọn tà sí ìgbẹ́. Ọkọ̀ ọkọ̀ ti so igi pẹ̀lú the náà yẹn ó di ìgbégbé mi. Báwo ni bá lọ yẹn wọ́n bá fi ìgbà bí ìfẹ́ yìí? Wọ́n fi ẹgbẹ́ ìdí kó yàtọ̀ yìí kó tó ṣe tó tó ṣe. Àìmọ̀kẹ́ wọn bìbí ní wọ́n fi ṣe ìfọ́n ṣe òun. ìtàn olórí rẹ̀ ń tẹ̀sí ẹ́ bó ṣe wà bó ṣe wà òkè àmọ́ nísìn ọ lọ nìkábẹ̀ ní ìṣe mi ò ní tí mo fẹ́ ní ìṣe tí òbí lè fọ́ọ̀sì ọmọ láti fẹ́ ìjọba mú náà gbà. ọmọ láti fẹ́ yàn. máa ta àtúmọ̀ yẹn lọ́rùn náà. àwọn òbí ìyẹn tàbí ìgbèrè rẹ̀ wọ́n lè ní ìdíláàdá wọ́n lè bá lé wọn wọ́n lè burúkú ni àwọn ìdíláàdá wọn ti dùn mọ́ dáadáa lẹ́yìn náà tó bá fún wọn wọ́n máa fi ìjà ọmọ wọn wọ́n lè àwọn ẹni wọ́n ti dùn kọ̀tù tóri sí ṣé ìwà bí ẹni pé haúsá ní ìsìnkú tèmi lọ fún bọ́ọ̀kì tó gbé àtìkù ìgbélẹ̀ lọ́dọ̀ tí wọn wọ́n lè fẹ́ fún ọmọ tuntun ó di ìrírí fọ́ọ̀sì àwọn mọ̀ sọ fún un pé àwọn ẹni tí yóò ìkọ́mọ́ ìkọ́mọ́ gbẹgbẹgbẹ ojúmọ́ bá wà lẹ́gbẹ̀ẹ́ lórí pé kí ló sí wà ètò sí wà bá àlè sí ti náà nìkan. nípa àdúrà ẹgbàṣẹ àtàgbẹ̀yìn ẹ̀sẹ̀ aláwọ̀mọ́ ẹni àwùsù tàbí àtàbí ìgbà ni yóò máa ti àbí. wọ́n wù ìgbàlẹ̀ pẹ̀sẹ̀ ń bi bẹ́ẹ̀ fìlà gan ó di bá wà mí ìyá sàárè kúlọ̀ àwọn ìyá náà jáde mà kúlọ̀ àwọn ìfìdí náà ìfìdí náà ti dínkù kúlọ̀ àwọn ìfìdí náà mọ̀ sí ìdíjà rẹ̀ o lè àbí ìkọ̀. ẹ̀kọ́ ni ọmọ ti dàda gbogbo rẹ̀. اللهم إني أعوذ من عذاب القبر ومساجكم يا ساري من عذاب جهنم ومساجكم بفتنة جهنم من فتنة معي وما مات مدرب فتنة فتنة فتنة أكو إلا لكم فتنة جوتي Allah kò sọ wọn lórí ètò ìgbà wàhálà ni wàhálà ni ọ̀sẹ̀ mi fi masu da jan da yi nufi cikin kado ne wallahu ta lalama kuma yan sayada ní ilẹ̀ Yorùbá tó rí sinari yẹn àsòkè irú obìnrin rẹ̀ ó ti wà lé ilé àwọn ọ̀pọ̀ yìí ti obìnrin náà ọkùnrin ní ìdí fún ìpínlẹ̀ yẹn kálá ìpínlẹ̀ ìjìnà àti inú kálàrà ọlọ́run ọmọkùnrin náà ni ó wà láàrin wọn àti ọkùnrin yẹn ìpàtàláìsì ìpínlẹ̀ ìpínlẹ̀ Islam ọmọ àlè ní ọmọ yẹn bọ̀ nílẹ̀ Yorùbá wọn èsì ọmọ yẹn náà ló máa dìbọn arákùnrin yẹn torí wọn gbèsè rẹ̀ kí ni jẹ́ kí ní bàbá yẹn àwọn ilẹ̀ ìpínlẹ̀ Yorùbá ni èèyàn lọ́gbọ́n láti báyìí nígbà àwọn obìnrin lọ kọ́ọ̀tù ìjọ kọ́ọ̀tù tó dára pé tí olú fìyà ẹ̀rọ ọgbà yorùbá wọn bí àwọn kì í dẹ́mẹ̀ ẹgbẹ́ títí náà ẹ̀sìn mọ́lẹ̀ nígbà lọ olùfẹ́. báwo kí ni àdúrà tí ànábì ṣe fún àwọn nígbà ogun àgbàbọ̀ ẹgbàá fẹ́gbà wa mi tún wá pẹ̀lú aláwọ̀ máa mú ìdúró lè kí ká sáré wọlé sáà bí ìgbìmọ̀ lè àgbà àwọn ọmọ ìdí bẹ́ẹ̀ ni àbí ìjọyọ̀yọ̀ báyìí báyìí náà pé aláwọ̀mọ̀ ìdímọ̀ wa brazilian tó bá tún wà láàpọ̀ ní wọ́n tó wá báyìí ó wá ní àwọn náà sílẹ̀ sílẹ̀ sílẹ̀ ni. tí ọ̀rá ti kúrò àǹtẹ̀ yẹn tí àdúrà yẹn bóòlù ṣe wá nínú kúrán ní ẹ̀rí pé àdúrà yẹn yàtọ̀ sí àwọn ohun gan náà kọ àwọn ọmọ tí wọ́n bá kọ. ẹ̀rẹ̀ yìí kí wọ́n tó fẹ́ẹ́ àwọn wọ́n kọ àwọn àkọ́mù tìlúwìdì bẹ́ẹ̀ kí ti dúró bẹ́ẹ̀ kí ti dúró mọ́ra bẹ́ẹ̀ àwọn ọmọ tó àkọsí bẹ́ẹ̀ wọ́n ní green Quran lẹ̀ ẹ̀ lè rí gbódé ẹ̀ lórí ní ẹ̀ bẹ́ẹ̀ ní níṣẹ́ àwọn àkọ́mù Quran àkọ́mù tìlúwìdì àwọn bẹ́ẹ̀ ti dúró mọ̀kàn àwọn tìlúṣà àwọn èèyàn yín àwọn èèyàn ní Pakistan ìgbà àwọn ó dé ìgbìmọ̀ ọ̀hún ní pípẹ́ tí wọ́n kò jọ ní ìgbìmọ̀ àwọn àbí ọ̀kan jù tẹ̀lé náà ni ó di àbíkọ́ ìrà àmì nàbí kùrọ̀ àná ìgbà alẹ́ ìgbàdà ó dẹ̀ wọ́n wọ́n tún máa dá àbí àmì lábúrú mẹ́ àmọ́ tẹ̀lé pé àrẹ́bì ní àdáyà ìgbà máa fi ọkùnrin ó ti di nǹkan ṣe nígbà ní àkóso pé gá máa ti gbà kan sọ bọ́ta tí a yìí ó dà rẹ̀ gbà ó di wa wọ́n láwùjọ alálàmù. اللهم أني عبدك ابن عبدك ابن عمتك ناسك بيدك ما بين حكمك قلوا بيدك دعوك أسألك بكل اسم هو لك بك بنفسك الحوان أو في كتابك أو أو على على من خلقك أو استغفر بي من ذنبي إنك تجعلك وأنا ربي قلبي نور بصري وجهلك هذا الأمي وتغني جاي كونك القرآن واسع فاي الله سبحانه وتعالى لا يفهم. sàdúrà yẹn ọlọ́wọ́ sọ ìbànújẹ́ tí ń bẹ̀rẹ̀ ìdààmú tó wá ń bẹ̀rẹ̀ àmọ́ ọlọ́wọ́ kò fún ó di kéde ìgbọ́nà ẹ̀ka kuran kìlómì wọ́n ti sáà kuran tẹ̀ ọ̀ka ó di alama ìní àdúkà ọlọ́ọ̀bà ìbí lérú rẹ̀ ọmọ ẹrú rẹ̀ mo jẹ́ ìnà àmọ́tíkà ọlọ́rú olóbìnrin náà sí ti ẹ̀dì gbogbo agbára mi ọwọ́ ìlọ́wà àádùn sí ẹ̀kọ́ dáhùn kàbí àádùn kàbí kí ló ń bí kí ló ń ló lọ mo kàlẹ́ sí ṣe òun bẹ́ẹ̀ tó àwọn orúkọ rẹ̀ ìtọ́ ọ̀sọ̀kan nínú sílá rẹ̀ àbẹ́yẹ tó ti mọ ẹnì kan àwọn ẹrú rẹ̀ bí ó bá ti ní ẹ̀kọ́ wọn gbọ́nà nípa ní jíjà alukóra náà bí ọkàn mi sí wàá ní ayọ̀ ọkàn mi ìdùnnú ọkàn Ah, kabiru asirin gbura fi da afirka ne ìdìbò ń gbàsìn ní tó kọjá tẹ́lẹ̀ wọ́n á fi àwọn èèyàn ní gbàsìn ní lọ́wọ́ gbàsìn ní ọjọ́ ìjọ tí wọ́n gbàsìn ní dábí láti ní Ẹni bọ́ bẹ̀bẹ̀ táwọn ìbá ń fi ìkàtọ́ wá pé bọ́ọ̀lù náà burú ọ̀rọ̀ fara ò kí ní yóò ọ̀bẹ ni ọ̀bẹ ojú ní ọ̀bẹ ọ̀rẹ́ bí a ń fi ká wíìlì yà ń tẹ̀sí nínú sọ́dún pa àmọ́ yàn sì fún ọ̀bùn tó sì rẹ̀ ọ̀rẹ́ sì wà mẹ́ bọ́ọ̀lù bí wáyé bàbá sọ̀rọ̀ sí àmìlà gbogbo tí a yé ni mi ọmọ wa sí ẹ̀kọ́ kò